Hallelujah. Hallelujah. Glory be to God in the highest. Amen. Glory be to God in the highest. Amen. For his mercies endure forever. Amen for his mercies endureth forever. Amen. Glory be to God in the highest. Amen. Glory be to God in the highest. Amen. For his mercies endureth forever. Amen for his mercies endureth forever. Amen. Forever, O Lord, thy word is settled in heaven, it is to forever, forever, O, Lord, thy word is to. in heaven. settle. Our gracious God in heaven, we want to thank you, Lord, because you are God. We want to appreciate you because you are so great and you are so wonderful. There is no one like you. Blessed be your name, O God, in Jesus' name. Amen. Father, we appreciate you for making us to see the last Thursday in the month of June. Thank you, Father, because we are alive. Thank you for preserving us. Thank you for keeping us. Thank you for protecting our home. Thank you for protecting every member of the of, of, of, of the church. Thank you for protecting everyone under the sound of my voice this morning. Be thou exalted in Jesus' name. Amen. Father, as we look into your word this morning, come and minister life Amen. unto us. And as we look up unto you this morning, Daddy, your hands and your favor will shine over us. Amen. Thank you, Father. Thank you, Glory be to the name of the Lord. Hallelujah. In Jesus' mighty name we pray. Amen. I want to appreciate if the children of God who are supporting the work of God in my hands. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ṣílẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ọlọ́run ní ọwọ́ mi. physically spiritually financially. nípa nípa tẹ̀mí nípa ti ètò ìṣúná owó. those that are using their resources. gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ohun ìní yín. through their tithe. nípa ìdámẹ́wàá. through their offering. nípa ọrẹ. through their special donations. nípa ọrẹ pàtàkì wọn. to support the work of God in my hands. láti ṣàtìlẹ́yìn fún iṣẹ́ ọlọ́run ní ọwọ́ mi. God will continue to bless you. ọlọ́run á túbọ̀ máa bùkún and those of you who are helping me to share this broadcast. God will continue to enlarge your coast. Remember to help me to share it also today. God bless you as you do that. This is one of the way you can support the work of God too. God bless you. Let's open our Bible to 1 Samuel ẹ jẹ́ ká ṣí bẹ́ẹ̀ sínú ìwé samuel kínní. i want to read from verse one i mean verse seven uh, first samuel chapter two from verse seven from verse six to eight. samuel kínní orí kejì láti ẹsẹ̀ kẹfà títí dé ẹsẹ̀ kẹjọ. the lord killeth and maketh alive he bringeth down to the grave and bring it up. olúwa pa ó sì sọ di àyè ó mú sọ̀kalẹ̀ lọ sí ibojì ó sì gbé sókè. the lord make maketh poor and make it rich. olúwa sọ di tálákà ó sì sọ di ọlọ́rọ̀. he bringeth low and lifted up. ó rẹ̀ sílẹ̀ ó sì gbé sókè. he raised up the poor out of the dust and lifted up the beggar from the dunghill to set them among princes, and to make them inherit the throne of glory. For the pillar of the earth are the Lord, and he had set the world upon them. ó gbé tálásíkà sókè láti inú erùpẹ̀ wá ó gbé alágbe sókè láti orí àtàn wá láti kó wọn jọ pọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé láti mú wọn jogún ìtẹ́ ògo nítorí pé ọ̀wọ́n ayé ti olúwa ni ó sì ti gbé ayé ka orí wọn. praise the lord. hallelujah. this morning. The Lord lays in my heart that I, I minister the word of God on what I title Divine Lifting. Divine Lifting. Where we read this morning said, God bring it down. Uh, uh, uh, he bring it down. He bring it low. And then he raise it up. E he raise up the poor. Somebody that that people think is nobody. àwọn ènìyàn táwọn èèyàn ti fojú parẹ́ pé kò jẹ́ kankan. someone that people have written off. àwọn èèyàn tí wọ́n ti fojú parẹ́. somebody that himself has lost hope. àwọn ènìyàn tó yẹ pé àwọn fúnra wọn gan ti sọ ìrètí nù. na ah, somebody that see himself as nobody. ẹni tó wá tó rí ara rẹ̀ pé òun ò tẹ̀ jẹ́ nǹkan kan. God lift him up from the situations of nowhere. ọlọ́run gbé e ga láti ibi tí òun tẹ̀ ti jẹ́ nǹkan kan yẹn. and then make him to sit on the throne. ó mú kí ó on throne of glory on throne of glory with the princes pẹ̀lú àwọn ọmọ aládé. there is someone hearing my voice this Any morning. ẹnìkan ń gbọ́ ohùn mi ní òwúrọ̀ yìí. people might see you as nobody. àwọn èèyàn ti lè fojú pa ọ́rẹ́ kó o tiẹ̀ jẹ́ ẹ̀kọ́ but God will lift you up. ṣùgbọ́n Ọlọ́run yóò gbé ọ in the name of ní Jesus. ní orúkọ Jésù. know the story of a man caught my attention. ìtọ́ arákùnrin kan ó tiẹ̀ pe àkíyèsí mi. call Obediodo. náà pè ní Obediodomu. call Obediodo. Obediodomu. the ark the ark was rejected by King David. a rí pé ààrẹ. àkọsíwájẹ̀mú akọ dáfídì kọ. Eh, he doesn't want the ark to come to his house. ó fẹ́ kí àpótí májẹ̀mú yẹn kó wá sílé òun. because the ark has killed someone. nítorí pé àpótí májẹ̀mú yẹn ti pa ènìyàn ah, kan. Ah, ah, has killed Uza. ó ti pa Uzzah. Eh, and he doesn't want the ark to kill him. kò wá fẹ́ kí àpótí yẹn kó pa òun náà. or the children. àti òun àmúhàn rẹ̀. and there was a man. arákùnrin kan wá wà. Obedi-Odom. tá pè ní Obedi-Odomu. is a nobody. tí ò sẹ́ni tó mọ̀. is a nobody. ẹni táwọn yóò mọ̀ ni. But God lift him up. God lift him up. He lift him up. He lift him up. There is someone here this morning. There is someone listening to me this morning. There is someone under the sound of my voice this morning. Maybe you yourself have been looking at, uh, uh at yourself as nobody. bóyá ìwọ fúnra rẹ ó tẹ̀sí fojú pa rẹ pé ò jẹ́ kankan. you have been looking at yourself as nobody. ó wọ ara pẹ́ni bí ẹni tí ò jẹ́ kankan. but God is lifting you up. ọlọ́run ń gbé ọ̀gá. he is lifting you up. ó ń gbé ọ̀gá. he is lifting you up. ó ń gbé ọ̀gá. in the name of Jesus. ní orúkọ Jésù. in second king. nínú ìwé ọba kejì. chapter six uh, second samuel sorry. second chapter samuel six. orí kẹfà. let me let me let me let me let me let me read. jẹ́ kí n kà á second samuel. samuel kejì. because of our time. nítorí àkókò wa. we will not be able to read everything. a ò lè ka gbogbo rẹ̀. amen. amen. the ark of covenant. àpótí májẹ̀mú yìí. this ark has been in the house of a man called uh, abinadab. ilé abinadab ni ó wà tẹ́lẹ̀. and he has been there for many years. ó ti wà níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún uh, it has been there for many years. ó ti wà nínú ẹ̀bùn ọ̀dọ́ ọdún. even uh, in the day of Saul. ní ìgbà ayé Sọ́ọ̀lù pàápàá. the ark has been there. ní àpótí ẹ̀rí yìí ti wà níbẹ̀. but do you know what happened? ṣé àwa mọ nǹkan tí ó ṣẹlẹ̀. hey uh, the only thing the ark did for Abinadab. ohun kan ṣoṣo tí àpótí ṣe bí fún Abinadab. is that Uzzah his son died. Òun náà ní pé ọmọ rẹ̀ Uzzah ó kú. On the day the ark was to be removed from his house. Ó ní ọjọ́ tí wọ́n fẹ́ gbé àpótí ẹ̀rí yìí kúrò nínú ilé rẹ̀. They put it on the on the on the on the on a horse and the ark want to fall. Nígbà tí àpótí yìí fẹ́ ṣubú. Because and the, and Uzzah just trying to help. Musa kàn gbìyànjú láti ẹ̀ ti so that it will not fall from the ox oxen that carry it. kí àpótí ẹ̀rí yìí kó má bàa ṣubú lórí ẹṣin tó gbé. E. and the anger of God do against him. bínú Ọlọ́run dẹ̀ wá rú sí. and kill him. ó dẹ̀ pa. because he commit error. nítorí pé ó ṣe àṣìṣe. and the bible say he died by the act of God. bíbélì sọ pé ó kú nípa ẹ̀ bíbélì sọ fún wa pé ó kú nípa ẹ̀rí ẹ̀ níwájú àpótí ẹ̀rí. and David reject the ark from coming to his house. tó Dáfídì wá kọ̀ láti jẹ́ kí àpótí ẹ̀rí yẹn kó wá sí ilé tí òun. and they take the ark to the house of Obediodom. wọ́n wá gbé àpótí ẹ̀rí yìí lọ sí ilé Obediodom. and the bible record it in verse eleven. ní ẹsẹ̀ kọkànlá bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀. The ark of the law continued in the house of Obediodom the Gittite three months and the lord bless obedi-odom and all his house. ó ní àpótí ẹ̀rí olúwa sì gbé ní ilé obedi-odomu ará dátìlì oṣù mẹ́ta olúwa sì bùkún fún obedi-odomu àti gbogbo ilé rẹ̀. and when you go to verse twelve he said and it was told the king that the lord has blessed the house of obedi-odom tá a bá wọ ẹsẹ̀ kejìlá ó ní àṣírò fún dáfídì ọba pé olúwa ti bùkún fún ilé obedi ó dóhùn. and all that pertinent unto him. àti gbogbo èyí tí ń ṣe tirẹ̀ pátápátá. and because of the ark of God. nítorí àpótí ẹ̀rí ọlọ́run. Hmm. and David went out of envy and jealousy. pẹ̀lú ìlara àti owú dáfídì wá lọ. to bring the house in the ark back to the city of david. padà lọ sí ilé dáfídì. this morning. ní òwúrọ̀ yìí you are down. ó ti rẹ̀gbẹ̀ sí ó ti ó ti. ó wà ní ilẹ̀ ó wà ní ilẹ̀ and you don't think you can come up again. o tiẹ̀ wá lérò pé o tiẹ̀ lè dìde mọ́. you don't think Eh, you can be lifted again. o rò wípé o lè di ẹni ìgbéga. just put your trust in the Lord. wọ́n ṣàgbé ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. put your confidence in God. ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. is he has power to lift you up. ó ní agbára láti gbé ọ sókè. even when nobody think you can rise. nígbà táwọn èèyàn kan ò tẹ̀ fojú sí pé o tẹ̀ lè dìde mọ́. God will lift you up. Ọlọ́run yóò gbé ọ dìde. God will remember you. Ọlọ́run yóò rántí rẹ. and the remaining days of this year. God will remember you. Ọlọ́run yóò rántí rẹ. the first half has gone àkọ́kọ́ oṣù mẹ́fà ọdún yìí ti kọjá. ìlàjì àkọ́kọ́ ti kọjá bọ́ the the second half. E, God will open the book of remembrance concerning you. I remember in one of the football that Nigeria played some years back. And rántí maybe uh, with Brazil or with Argentina I, can, I couldn't remember. bóyá They have beaten Nigeria up to four. 0 ti na Nàìjíríà fún ẹyọ mẹ́rin sí òdo within the before the first half. ní tí wọ́n kọ́kọ́ pa ipa àkọ́kọ́. by the time they will return to the field. nígbà tí wọ́n máa padà sí nígbà kejì. I don't know what the coach told the boys. èmi ò mọ nǹkan tí adarí wọn tó sọ fún àwọn tó ń gbá bọ́ọ̀lù. but but uh, uh, before the end of the second half. ṣùgbọ́n kí wọ́n tó parí èkejì yẹn. Eh, Nigeria equalized and still went ahead to win the match. wọ́n gbogbo ìbò tí wọ́n ti ṣe fún wọn tẹ́lẹ̀ yẹn wọ́n gbọ́n dá padà wọ́n tún tún gorí. they win the match they equalize the match and they win the match. wọ́n dá gbogbo rẹ̀ padà wọ́n tún wá gorí. I pray for you. mo gbàdúrà fún ọ before the end of this year. kí ọdún yìí tó parí. things you have struggled for from January to now. and that you could not achieve. tí o tiẹ̀ lè yọdún rẹ. before the end of this year. ọdún yìí tó parí. God will perfect them for you. ọlọ́run yóò ṣàṣepé wọn fún ọ. in the name of Jesus. amen. I pray with you this morning. gbàdúrà pẹ̀lú rẹ ní òwúrọ̀ yìí. all things you have been praying for. ohun gbogbo tó ti ń gbàdúrà fún. all things you have been asking God for. ohun gbogbo tó ti ń béèrè lọ́wọ́ lọ́wọ́ fún. all things you have been running up and down for. I don't know how God will do it, oh, but God oh. will perfect it in Jesus' name. Whatever has caused you to shed tears in your closet, God before the end of this year, they will turn to testimony for you in the name of Jesus Christ. The Lord, I remember the house of Obediodo. Within three months, you still have six months, God will remember you. I say, God will remember you. The book of remembrance will be opening concerning you in the name of Jesus. The hand that lifts a beggar from the dunghill. And make him to sit with the praises on the throne. That hand will work in your life. That hand will work in your family. Where people have been looking down on you, it will lift you up. Thank you, Father. Glory be to the name of the Lord. In Jesus' mighty name, pray. ní orúkọ jésù alágbára ni a gba àdúrà. yesterday i promised that we we stream live the program but because of the network yesterday. ní àná mo sọ pé ìpàdé wa yẹ pé a máa gbé láàyè ṣùgbọ́n nítorí pé bí network ṣe rí lánàá yẹn. we could not we could not we could not hear the program. òun ni ò jẹ́ ká gbọ́. but by the grace of God, as we continue tonight, the program will be live, And connect with us. God bless you. do ah uh, ah uh, you just shout Adébáyọ̀ Emmanuel Ọlárewájú on Facebook. and here we you are, you are here we are you are connected. God bless you. do have a wonderful day. amen. amen.